n tí a fẹ́ bára wa sọ òun náà ni àdúrà kan tó ṣe é pé ní ẹnikẹ́ni tó bá wí lákòókò tó jáde kúrò nínú ilé èṣù máa jìnnà sírò ẹni bẹ́ẹ̀ tefetefe ni agbègbè àwáyé látọ̀dọ̀ Anas ọmọ Malik kọ́lọ́mbà ayọ́nu sí ó ní ànábì wa Muhammad èké ọlọ́run àti ọlọ́run kó máa bá ó sọ pé ẹnikẹ́ni tó bá fẹ́ jáde kúrò nínú ilé ẹ̀ tó wá wí gbólóhùn yìí tó sọ pé bismillah tawakkaltu ala Allah la hawla wala quwwata illa billah ẹni tó bá fi wí gbólóhùn tá a wí yìí wọn ò máa sọ fúnra ẹni bẹ́ẹ̀ pé a ọlọ́run ó tọ ọ ìṣọ́ ọlọ́run sì ti dé bá ọ kódà èṣù máa jìnnà sírú ẹni bẹ́ẹ̀ tefetefe ni